atọ́ alékún kí ọlọ́run orí akẹ́jẹ́ fún ọlọ́run mọ̀bá lẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam òní ọjọ́ jùmọ́ èyí tí a máa ń sàlàyé alámàrí tó ní kan sí pẹ̀lú àkídà tíra al-usulu thalatha ti àfáwà Muhammad bin Abu Wahab رحمه الله تعالى ونني ان قال او ابيتي اتي بيري ونني ابيتي عباد سوكي فاذا قيل لك ما الاصول الثلاثه التي يجب على الانسان معرفتها فقل معرفة العبد ربه هنا نبيري تي bí ìbéèrè ní àfáà ti gbé wá àfáà ní fàídà qila lak wọ́n bá sọ fún ọ ayé ìtumọ̀ rẹ̀ ni pé tí wọ́n bá bí ó léèrè mal usulu thalatha kí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta al-aslu huwa al-mufrad al-usul wal-jamu mal-usulu thalatha kí ni àwọn ìpìlẹ̀ mẹ́ta alẹ́sí èyí tó já sí wípé yajibu ala al tó kan dandan lérí ẹtí bá ń jẹ́ ìyàn kó mà alàdìsán máa lè fàtàhà dandan ni kíyàn ó mà ó jẹ́ dandan fún gbogbo èèyàn lápapọ̀ kìí ṣe pásọ pé mùsùlùmí nìkan nítorí pé gbogbo apọ́ta tó ní kàbẹ́ ẹ̀ta yìí lọ́wọ́ fi ní àwà láyé fàkó afáà ní èsì fún wọn lélẹ́yìí ma'rifatul abdi rabbu òun náà ni kí ẹrú al-abdu huna bi ma'na al-insan kí ọmọ èdè ènìyàn kó máa ta ni ọba rẹ̀ títí Allah eléyìí ni al-aslu ẹ̀rí kí a ti kọ́ nǹkan tó jọ wọn bẹ́ẹ̀ sọ́wọ́ ẹ̀yìn àti kọ́ sẹ́yìn níbi tẹ́fín sọ nípa al-ilm ìyẹn in tó fà á tí wọ́n fi sọ yíò níbẹ̀ òní ó yàtọ̀ sí tàbí ẹ̀sọ́ yàn yìí níbẹ̀ yẹn wọ́n sọ nípa àwọn nǹkan masáìlì mẹ́rin tó dandakọ́ mẹ́yàn al-masáìlì ó yàtọ̀ sí al-usul àwọn nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wọ́n àwọn ni alákọ̀ọ́kọ́ al-ilmu ọmọ èèyàn gbọ́rọ̀ gbìyànjú kó ní ìmà al-ilmu ibi lábẹ́ al-ilmu làbáwá tí ń sàlàyé irú àwọn ọmọ wo lẹ́yọkọ́mọ ènìyàn ó ní irú mọ̀ lẹ́yọkọ́mọ ènìyàn ó ní máa ní kíyàn dandan fún yàn kíyàn lọ ní ìmà ó àwọn ọmọ wo ní sí gbogbo ọmọ ní kí sí gbogbo ọmọ ká ní gbogbo ọmọ ní tí ìwà fi lè kẹ́kọ̀ọ́ láyé èèyàn ti di ahọ́n sí ẹlẹ́sẹ̀nù àmọ́ ìmọ̀ tí wọ́n tọ́ka sí bí ìwà lọ kọ́ èèyàn lè di ahọ́n sí torí ẹ̀ tí ó di ẹlẹ́sẹ̀ torí ẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n lè yẹn lọ́gbọ́n pé èèyàn gbọ́dọ̀ máa ẹ̀hẹ́n ni kí sì Islam tó lábẹ́ rẹ̀ nu bọ̀tí níyà afáfẹ́ ká mọ̀ nípa àwọn nǹkan kan pé ìpìlẹ̀ ni wọ́n fún gbogbo ẹgbẹ́ ti jẹ́ èèyàn kó lọ mọ àwọn ìpìlẹ̀ mẹ́rẹ̀ẹ̀ta ọ̀nì kó mọ̀ wọn dáadáa lámọ̀jájú náà wá ní ìpìlẹ̀ àkọ́kọ́ ma'rifatul abd rabbuhu ẹrú gbọdọ̀ ọmọ èèyàn gbọdọ̀ máa tani rọ́bù rẹ̀ àrọ́bù kẹ́lìmọ̀ fẹ́ tú àwọn onírọ́bù kí lápè á ní ọlọ́run àbí ká ní olúwa lára àwọn kan tí ó jẹ́ pé bá pé àwọn tá a jẹ́ yorùbá lónìí àbí yorùbá generally tí àwọn kankan tí ò fi yíra dáadáa ń bí ẹ̀sìn àwọn kẹ́límọ̀ kọ̀ọ̀kan nínú ìdí tàbáníká wá yorùbá fún yóò ó mú fẹ́ nira àmọ́ àwọn àfà wọ́n á gbìyànjú wọ́n tàbá ní àrọ́bù ayé almalikul ma'abud òun lẹ́n tó jẹ́ sí pé wà almalik òun lẹ́n tó ní kápá lórí nǹkan alma'abud ẹni òun náà agbọ́dọ̀ máa síjọ́ fi fún almutadabbir awil mutasarrif ẹni yìí ń sọ yìí ìtumọ̀ rọ́bù nìyẹn o ẹni tà ń sọ yìí wal malik wal òun ló lágbára lórí ẹnì kọ̀ọ̀kan wa láti máa yí àlámàrí wa síbi tó wù kìí sàwà ọwà kó wà ìtumọ̀ rọ́bù nù òun náà ni Allah òun náà ni Allah ọlúgbọ̀rọ̀ ma ẹni tí ń tọ́jú rẹ̀ ẹni tí ń rèé ẹni wọn ni Rabbil Alamin ọba tí ń gbàgbá láyé òun ló ní kakóra lórí wa látara kápá tó lórí wa oníṣáàtì fi jẹ múmu fún wa bá lámọ̀ rí wa ṣe rí pápá látòkè ó wà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ẹrú tí ìbá jẹ́ èèyàn dandan ni kó mọ ọlọ́run táfẹ́ mọ ọlọ́run wọn ni ma'rifatullahi تكون bí asibáàbẹ̀ tí a fẹ́ mọ ọlọ́run pé allah rob tafẹ́ mọ́ wọ́n ló ní àwọn ọ̀nà tá a lè gbà mọ ọlọ́run mímọ̀ táwa mọ ọlọ́run rẹ̀ yóò fi jòkó sínú báyà pé allah rèé nítorí pé bí a fẹ́ páyà ọlọ́run èèyàn gbọ́dọ̀ mẹ́sìn fẹ́ páyà bàbá wa ṣe mọ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ láti páyà rẹ̀ sí òun ló fi jẹ́ pé tó páyọ̀ náà ọba jùláyé àníbà Muhammad ni kí ló fà á ó dá ọlọ́mọ jù wá lọ kò sí ẹni tó dá ọlọ́mọ tá àní Muhammad òun ló fi bẹ̀rù ọlọ́run òun ló fi jẹ́ pé bá fẹ́ ìbẹ̀rù ọlọ́run tó máa ní ìbẹ̀rù ọlọ́run báwa bá ṣe ṣàlàyé ẹ̀ jẹ́bi àfáwà uh, Umar awo uh, Ali ìkànnà méjì wọ́n ní táwa pé bẹ̀rù ọlọ́run kéèyàn bẹ̀rù ọlọ́run wọ́n ní táwa ń sọ ni pé bí ìgbà fún yẹn fẹ́ rìn níbi àwọn ààyè tẹ́ pé àtẹ́ ẹ̀gún èso ìgò òun ló kún bẹ́ẹ̀ tó lè kún yàn lẹ́sẹ̀ ibi tí àwọn nǹkan téèyàn lè fara pa ń bẹ̀ tí wọ́n fẹ́ rìn bẹ́ẹ̀ ẹ gbé wọn máa rìn pẹ̀lú kíni yìí pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bó ṣe ní gùn wọ́n ti tán ní ìpayọ̀ ọlọ́run ọba nìyẹn ló jẹ́ pé àlẹ́ sọ̀tọ́ ńlá ó payọ̀ ọlọ́run ọba gbogbo yàn lọ kódà wọn sàá béèrè òun lẹ́fi rí ìyàwó Aisha radiyallahu ta'ala anha anábi ó sábà àdúrà kan púpọ̀ Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik Allahumma ya musarrifal qulub ẹ̀hẹ́ sarrif qalbi ala ibadatik ala ta'atik wọ́n ní alẹ́bíṣà ọláhùn àlèwàsàlà ó kún àdúrà yìí o ìwọ lọba tí máa ń yí ọkàn ẹ̀dá tó wù ú ẹ̀rí bá nísì mímọ̀ ọlọ́run ọba wa gbọ́dọ̀ débẹ̀un ọlọ́run pé ọlọ́run pé ó ní máa ń tó fẹsẹ̀ mi rinlẹ̀ lórí tẹ̀ láti wọ ọlọ́run àdúrà yìí dá púpọ̀ ní káà náà máa ṣe wọ́n á lè máa ṣe dáadáa àdáni máa ṣe irú àdúrà yìí ìyàwó àyíṣà wa pé wà nẹ́bí ọ̀ nídìí àdúrà yìí ìwọ ní kọ́lọ̀ fẹ́ẹ́ kọ́lọ̀ fẹ́ẹ́ ṣe rin rinlẹ̀ pẹ̀lú àdéhùn tó bọ́ sí àkọ́kọ́ ó ti ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ pátá àti tó máa ṣẹ̀ èyí tó ti ṣẹ̀ sẹ́yìn èyí tó máa ṣẹ̀ ọlọ́run forí dìhàn àkọ́kọ́ ẹni tí kọ wà lè jẹ́ náà ìwọ ni ẹgbọ́ tánàbí sọ fún náà tánàbí sọ fún Aisha radiyallahu ní à ah, Aisha hmm, kò rí pé ọ rí pé ọkàn ẹ̀dá ẹ̀mí wa tí ń sọ tí ń bè lọ́wọ́ ọlọ́run kó ẹ̀mí yìí láàrin ìka méjì ọlọ́run ló wà láàrin kí ni ọmọ níka méjì ọlọ́run báwọn afá ti máa ń yọ àkídànù àwọn ìròyìn ọlọ́run bọ́n ti máa ń yọ nù kìí pé ka máa ronú wọ́n bá bèèrè lọ́wọ́ pé ọlọ́run níka àbí ò níka ó níka tó bá dékílẹ̀ rí wa àbí ti ta lónìí ọlọ́run lọ́wọ́ ó tún kí bó ṣe lọ́wọ́ náà ó tún níka. Ànábì sallallahu alaihi wasallam wá ní ẹ̀mí àwọn ẹ̀dá ọkàn wa láàrin ìka méjì ọlọ́run ló wà yuqallibuha kayfa sha'a ìmọ̀ ìwá ti wù ní ó bá ti kíni gẹ́gẹ́ bá ti wà wátà lọ́kàn ọlọ́run ti wáre fa áàlù ẹ̀hẹ́n ẹ̀lùmọ́ yìí rí dùn ni ìgbàdọ́kẹ́ máa ń yọ́kẹ̀ ìdásí tó bá wù ló lè dánwò lára يسأل فلا يسأل أما فعل sẹ́ríbà níbi alámọ́ ọlọ́run náà mọ́ ọlọ́ọba ó ní ọlọ́ọba ní máa ń yọ́kẹ̀ ẹ̀dá ibi tó wá wù ibi tó wá wù lóye sí ibi tó wá ti decide ó ti wá wà mú ohun ẹ̀fẹ́ fa áàlù lè máa yòrè ní tó bá wù lóye dálára o tó bá ní mo sọ́dọ̀ wọn àlìjẹ́nàrà ìsọ́dì má balóbi ó dà mo sọ́dọ̀ mọ́ ná ìsọ́dì má èsì mọ́ fa áàlù lè máa yòrè dùn yeshal òun ni ó máa challenge wa pé ọ̀sẹ̀ sèyí ọ̀sẹ̀ sèyí fàlẹ́ yushal kò sẹ́ tó bí òun àwọn kan tánà bíi mọ́ ọlọ́run tí fi ń ṣerú àdúrà yìí àwọn àwọn òkúta tánà bíi níbi báyìí ó mọ̀ pé ọlọ́run ọba a sì yóò wù ni kò púpọ̀ mi jòkó a sì jọ jòkó bàbá mi ò sì tọ́ lọ́wọ́ rẹ̀ pé ọlọ́run ọmọ tí ń bọ̀ yìí mo fẹ́ kọ́ sí lógi ti ọlọ́run bàbá mi sà nẹ́bí ọlọ́run bàbá bàbá mi sà nẹ́bí ọlọ́run bàbá bàbá bàbá mi sà nẹ́bí ọlọ́run ó kàn yọ mí láàrin wọn náà ni tó bá fún dìsáìdì pé ó dà mo yọ kó nǹkan mọ̀lẹ́dí yẹn alù tàbí àbí ọlọ́run kò yẹ kí ó tọ́ yọ nẹ́bí àìdá ọlọ́run ọmọ àìdá ọlọ́run ọmọ wọn dáadáa òun làwọn fẹ́ ń balẹ̀ lórí sàlàfíà tá à ń ṣe àwa sàlàfíà àwa sàlàfí a máa wọ àwọn kan gbà pé ọwọ́ náà kò sí àdọ́rọ̀ ọba mọ́ ni àníṣọ́ ọlọ́run ọ̀sán ni wọ́n já gbàgbé lára nínú ọlọ́run ọba wọ́n ní ẹnìkan àwọn méjì ni wọ́n àwọn mélòó àwọn méjì ẹnìkan òun tẹ̀ láti ọlọ́run ń kírun àsìkò lápẹjúwe owó rẹ̀ zàká ń yọ ń ṣe sàárà ń gbáwẹ̀ ń ṣe ara fáwọn òbí rẹ̀ ń ṣe dáadáa sáládùúgbò àwọn nǹkan tọ́lọ̀ ní àti òun ṣe àti ẹ̀fí ilẹ̀ pé ń tà ní ṣe tí ọ̀dá rẹ̀ ẹ̀wà lẹ́nì kejì rẹ̀ ẹlẹ́sẹ̀ ni lóòótọ́ ó lè máa ṣe àwọn ìtẹ̀lé kọ̀ọ̀kan o àmẹ́sẹ̀ rẹ̀ pọ̀ yìí wọ́n wo àánú rẹ̀ ń ṣe ní ọ̀rọ̀ àti ná ọ̀wọ̀ iná fetefete ní wọ́n bí ọlọ́run àníwájú àlìkìyàmá ọlọ́run wájú pé sálí ń sọ pé èmi ò láàánú ná sálí ń tọ̀ ìwọ ọlọ́run pé èsì sínú náà ọ̀dà dára fún ọ èmi fà áálú gbogbo tó tí ó bá dá tàbí ó bí pé ọ̀sẹ̀ wá gbà àdúgbò ṣe mo ní ìgbà ṣèwọ́gbà ọ̀gá lọ́nà máàkì lọ́wọ́ ó dà ọ̀gbá ó ń gbóhùn tó ṣe ìgbà sọ́wárí wọ lóòótọ́ ẹlẹ́sẹ̀ ni ọ́ ẹnẹ́gọ̀ fúru máa forí kọ́dà rahim mo forí jì ọ ọ̀nà àdìjẹ́ náà rè mọ́ wọ́n lọ ọmọ wọn lọ alára lọ́lọ́ dídá ọlọ́run mọ̀ débẹ̀ ni dídá ọlọ́run ọba wa bó ṣe mọ́ òun lágbọ́n ó pé masha Allah kọ́dọ̀ ẹ̀rọ mi ó kú náà àfáwa ni masha Allah àwọn àlìjẹ́nà ni yóò rìn rẹ̀ lónìí wa àbẹ̀lẹ̀ sọ pé bí ẹ bá ṣe pé ọlọ́ọ̀ni ká máa ṣe wà náà wúláwù èmi ẹ̀ tó sọ ọ́ nílá alọ kí o sẹ́ni kala ní fílílẹ̀ náà ni ẹni jẹ́ bí àgbàfà àdúgbò wọn ni ó ti súkìkì ní ó ti wà bẹ́ẹ̀ pẹ́ kí ni tó di ìgbà tó ti wà ní fílẹ̀jì ni ẹni wá kú àwọn tẹ̀lé wọn lọ afẹ́ kírun sí wọn la ẹjọ́ wá fẹ́ kírun sí wọn la ó ní ìbá sọ pé ọlọ́run ní kírun mọ́ kírun sí yẹn la kí lálẹ́ kí sọ la àwọn àbáyò nídìí rẹ̀ a máa tẹ̀ láti ọlọ́run ni ìwọ̀n káwọn sáàkì kí láwọn wí mẹ́ kọ́lọ̀ forí yìí láwọn eléyìí mo fọ́lọ́ mo gbọ́ ni musabu wájú mo tò sí. níbo ìyá ní ẹ̀jẹ̀ tẹ̀lé ẹ̀jẹ̀ mi yóò lẹ̀ ẹ̀jẹ̀ mi yóò lẹ̀ kò sí tó fà á mímú ọlọ́run ọba bó ṣe mọ ni kò sí ẹni tí ó ń dọ ọlọ́run ọba mà kò sí tó lè máa ṣe iṣẹ́ tí ń fi lójú yóò bẹ̀rù lẹ́fi ní ẹgbẹ́ jẹ́ mùsùlùmí báyìí bí mùsùlùmí tó rọ wà mú kò sí dáadáa báyìí náà lè kọ́ fún wa rọjà ẹ ẹ sọ ọlọ́run ti bàbá ìlọrin kò kú tí ìsìn so ibi tá a ti lọ ni pé a gbọ́dọ̀ dọ́lọ̀ mà afárá sọ fún wa pé àwọn àsìbáàbù wo àwọn ọ̀nà tá a lè fi ìbẹ̀rù ọlọ́run kò sí àtọ́lọ́ mo lè dá o mo lè gbogbo pé ayé mi kì fi sin kó lè yìn gbá lọ́wọ́ rẹ̀ kí lọ́ọ̀sì ayé kọ́ọ̀tù tó dáa gbé lọ ọ́n tó kábùkù náà ni wọ́n nínú ẹ̀ mí ni ha an-nazaru wa tafakkur fi makhluqatihi azza wa jalla wọ́n nínú àkọ́kọ́ nù kíyàn wò kíyàn máa wo an ìwòye sí dáadáa níwò fínífíní sí àwọn tọ́mọ ọba dá ẹ̀wò nǹkan nígbà míì ọ̀nà ojú ti wá wọ́n gbọ́n ní ọ̀tọ̀ wí Allahu Akbar Allahu Akbar ọlọ́dẹ̀dà ọkùnrin kan eré Facebook lèmi ti wò ó tẹ́bárí bíi tẹ́ máa ń rìn láàyè kò sẹ́ni tí ó kọjá lẹ́gbẹ̀rẹ̀ sí kò síbọ̀ sí lè burú tó ní ilé describe ẹ̀ sí èyẹ́ tó lè máa rìn tára tó lè máa ní tó báyìí yóò kọ́kọ́ yí báyìí náà tó bá wá yí yóò tó wá sí báyìí yóò tó wá yẹ pàkàkà báyìí kó tó balance láì sí táyà Allahu akbar kabira ọlọ́run tóbi tóbi yakhluq kílówí mọ̀ yàṣà kó tó fọ́ bí èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀mí yakhluq mọ̀ in tó bá wù ẹ̀mí ọlọ́run in tó bá wù ọlọ́run ni máa ń dá in tó bá wù ni máa ń dá bó ṣe wù nù látara àtàfàkù wà lọ́gọ́rú wà tàfàkùrù fi máa kòlùkọ́ọ̀tì ká wo àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá ká wo ẹ̀rú báyàn káwá ronú sí dáadáa ara nǹkan tí ẹ̀rẹ́ fi dá ọlọ́ọ̀bá mọ́nú kéèyàn máa wo àwọn nǹkan tọ́nà ọba dá pé ah, ẹni tó dárò tó bá yẹ séèyàn kékeré kìí ah, ṣe kékeré tó bá ti ní kéèyàn séèyàn kékeré tó ṣe máa wà lá kìí séèyàn ọlọ́run yìí séèyàn bá ẹni tó dá nǹkan yìí tóbi kò sí ní tàlẹ́ ti jọ ọlọ́run bá sọ fún wa pé kọ́lọ́kọ́ samawati wal hard kọ́lọ́kọ́ samawati eh, wal hard ló dá sánmà àtìlẹ́lẹ̀ sí sí tàti ayyáàbì just six days kò sí ìdá nínú sánmà yìí àti ilẹ̀ òun lóde wá ń dáwọ̀ ẹ̀dá sí oh, oh. ó rò pé kò sí ìdá kankan lọ́jọ́ pé awwalu ma khalaqa Allah subhanahu wa ta'ala al-qalam tọ́lá fẹ́ dá ẹ̀dá àkọ́kọ́ tó kọ́ dá kọ́lámù ni ṣé kọ́lámù ní bàbá agbégi tó fi kan sọ́mọ́ àbí ìgbà tó dá kọ́lámù tán lẹ́yìn ìgbà yẹn after five hundred years right lẹ́yìn ìgbà yẹn lọ́nà tó wá dá sánmà àti lẹ́lẹ̀ ìgbà yẹn tí wọ́n á ń dá nǹkan sínú sánmà ń dá nǹkan sínú lẹ́lẹ̀ kò tí sáwọn màláìka ń gbà náà wọ́n ní bí sọ́mọ̀ ṣe rí ìyẹ̀wò bá ti rìn láti jọ ìsáàrin tán khalaqaha wal-ardi fi sittati ayyam just six days wọ́n ní ọlọ́run ọba èyí tó kọ́ dánú àwọn méjèèjì náà kẹ́lẹ̀ bá àrùn kẹ́mọ kíronú yìí lè bá àrùn dáwọn náà alẹ́ nìyí ó tóbi kìí ṣe ilẹ̀kùn kọ́kọ́ dá tábà àwọn kéré nígbà tó wá dálẹ̀ tán ó kú ga òun ló wá fi tóbi wá ló fi adé sọ́mọ̀ sí náà kọlákọ̀ọ́hà bílẹ̀ amadin ọlọ́dá sọ́mọ̀ ó ní kọ́dà kò sóko mẹ́ sọ́mọ̀ ìbẹ̀tí wá rí ní sí omi tó wà mẹ́ẹ̀ àlàfo tí bẹ láàrin ẹni ìta àwọn òyìn tí yóò ní títún bẹ láàrin tọ̀hún sọ̀rọ̀ láàrin tọ̀hún náà àlàfo náà mẹ́fẹ́ ó wá jẹ́ méje bẹ́ẹ̀ ó wá lọ gbé àlàrà sílẹ̀ lérí alàlùmá wọ́n tún lóbi bẹ́ẹ̀ mẹ́ lókè ilẹ̀ omi ni ó wá dá àwọn ẹ̀dá àwọn eríṣiríṣi nǹkan lẹ́yìn ìgbà ni wọ́n ní ara àti rẹ̀ bó ti tóbi tó àwọn màláíkà tí wọ́n lè gbé tí wọ́n gbé tí wọ́n gbé samanin samanin mélòó nù samanin ṣé samania ni àbí samanin samaniya ni tọ́ samaniya ṣe yàrí mẹ́jọ amàláìkà mẹ́jọ àwọn náà di aláràṣẹ ọlọ́run bá mú káwọn ni màláìkà tọ́lọ́run bá dá yìí tó di mú àti òyìnbó ángel níyàbí màláìkà ọlọ́run wọ́n lẹ́yọ̀ kan màláìkà látẹ̀jìká wọn yà yín wọ́n lágbẹ́rẹ̀ ìmọ̀láka fún tóbi tó tọ́lẹ̀ sí làkàrẹ̀ gbé ọ̀dá ọ̀mọ̀láka tá ń sọ yìí látẹ̀jìká wọn yà yín sí etí àlàfo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àfo tiẹ̀ èèrà bíbí arìnrìn láti sẹ́gbẹ́ yìí orin èèrà láti yà yín sí yà yín wọ́n láwọn mọ̀láka ẹ̀sìn bá lè sa eré dáadáa gidi yóò rìnrìn seventy years àwọn mọ̀láka àwọn náà di aláàfin ọlọ́ọ̀bá mú tafakkaru fi khalqillah wa la tafakkaru fillah ẹ bá ẹ dá ọlọ́ọ̀bá mà ẹ má ronú pa òun gangan tẹ bá ronú pa rẹ̀ ẹ sọnù àìronú pa ọlọ́ ẹ bá dá mà tafakkaru fi khalqihi ìtorí pé àwọn nǹkan tó dà yìí àwọn nǹkan tó dà àwọn afáàrí pé nítorí pé kò lágbà tọ́lọ̀ ọba ti da tí kílẹ̀mù fóun lòun da wọ́n ní kò sẹ́ni tó kílẹ̀mù ẹ̀ mọ́ àdílátù àkìlíyà ni àwọn ẹ̀rí ọ̀fẹ́ gbà pé sálọ́ tó kẹ́mẹ̀ rí mọ́ra ọ̀dá ọ̀lájọ́ ìmọdé o mọdé o mo fa máa fún ọ ní o ìmọdá sọ́mà kò sẹ́ tó bá ájú rẹ̀ òun nìkan lóhun dá olóhun nìkan lóhun dá ó wá dá wọn fi sì sáti ayé àti fọjú mẹ́fà péré ló fi dá ẹ̀rọ fi dá ó kọ́ dá sọ́mà ó wá dá ilẹ̀ ìṣẹ́ wọn àwọn ẹ̀dá kọlìkìlá wọlá tafakaru fìlá àwọn súnfí bí táwọn ti sọ nínú yùrídù ayárìfòlá àwọn yùrídù wọ́n fẹ́ mú ọlọ́run wọ́n fẹ́ mọ̀mọ́ àrífàtúlá ẹ̀ tí àáfà wa Muhammadu Buhari tó ní káàmà àwọn súnfí náà fẹ́ mọ̀ àbọ̀nà wọn gbégbà tafakaru fìlá àwọn àwọn ronú pa ọlọ́run gẹ́gẹ́ làwọn ronú wọn ò ẹ̀dá tó dá tí wọ́n fẹ́ ronú pa ọlọ́run tó fẹ́ fi mọ ọba ó fẹ́ rò gan yóò ṣìnà wọ́n padà wá dìkà pé kò sí jẹ́ lọ́dọ̀ súnfì ni o wọ́n kàn kìíní kò sí jẹ́ gbogbo ayé náà láti papọ̀ gbogbo ayé yìí amala lọ́dọ̀ súnfì ni nǹkan náà wàá fà wá wọ́n ní tó sànú àwọn nígbà táwọn gbọ́ tó ẹgbẹ́ àwọn ti lọ ìlábáwá náà síbẹ̀síbẹ̀ náà súnfì wọn èkó lọ́kà wọn tó bá wọn ti ń lọ nì sẹ́lá àwọn tó ń lọ sáwùdí ìsìn wọn láì àwọn lọ́kì lára àwọn kan tó yẹ ká máa wò máwọn àpáwà láàánú sáwọn bá ń lọ gbà míì àwọn òbí lóṣọ wọn pè wọn jòkó ni wá ilẹ̀ lọ lọ yóò kéwú lásán ni lọ ké má gbé ẹsẹ̀ rí búdé má gbá kíta sáwùdí dé ayé o ọmọ sọ wọn àwọn náà ti mọ múra lọ mi kò wá dàbí fẹ̀rẹ̀ ṣèbá àwọn ará wọn tí ó tẹ̀ sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọkọ̀ ẹ̀rí ṣe ń gbọ́ pé àwọn míì ń lọ àní méjọ́rì àwọn tó ń lọ ń gbà náà kíkẹ́ wúni ẹ lọ ké lọ́hùn-ún wọ́n lọ ká kiri ara lé o wọ́n ní táwọn ti ń bá lọ nù. ẹ̀yẹ́ ìdá àwọn ti bá lọ ṣẹ́kù mi ló sọ bẹ́ẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní táwọn náà bá lọ nù lọ́pọ̀ jẹ́ pé táwọn fi lọ táwọn fi lọ táwọn fi dé ń dún àwọn dì sí bàbá àwọn tẹ̀ wá lọ táwọn wá dé

tàbí àwọn akọ́ta àwọn apàdé tàbí àwọn afáwọn àti àwọn afáwọn àti sáwọn lòun láti àwọn lọ sí hálùkọ àwọn afáwọn àwọn afáwọn ìtàn kan síra yìí jẹ mọ wọn. so wọn á dé sẹkẹndìsì yìí àwọn iṣẹ́ ń bá lọ ọlọ́kan ọlọ́kan sá lọ́pọ̀lọpọ̀ ni àwọn míì sì dúró bá náà wọ́n jẹrà síbẹ̀ wọn ò kú olójú kan tó dàwọn tó bá gbìyànjú tẹ̀sẹ̀ tó ń ta bíọ́bíọ́ tẹ́fì mọ̀ wáyé tàbí mọ̀ pé tí ń jẹ́ bẹ́ẹ̀ nù ó yẹ ká ti kéde àkáàkì tàdánkádà fún wọn so ìṣẹ́wẹ̀ lẹ́yìn àwọn sọ pé ìgbàtọ́nà ó sànú àwọn táwọn ti gbọ́yé ó ti wà àwọn tí máa ń kọ pé bí ìbá ka jáwá sí kamal yóò la jẹ́ ìdí ìtọ́nà ìgbọ́nà sọ́nà wọn nù àwọn á ti mistake àwọn á ka ànumọ́ tó ń jọ náà ọ̀tọ̀ ní táwọn fẹ́ ká wọ́n kàkà jáwá sí kamal yìí nínú àkídà súfí kàlàjọ ti jà níyà ọgbọ́ ọ̀ka jáwá sí kamal sínú mọ́tò bọ́ bá ka mọ́tò wọn dànù ni ẹ̀rọ àdúrà tá a ti jó làyàn tó wà nídìí yìí wọ́n náà bá ṣe mistake àwọn máka pẹ̀lú pé táwọn ti ń gbọ́dẹ̀ tẹ́lẹ̀ náà tàbí tó ti dúró ti dúró lára ẹ́ nǹkan dé lónìí tí èkó máa wọ̀ yẹn báyìí ah! àwọn ò lọ fá àwọn lọ bí táwọn àwọn fi á à ìdúró sẹ́lẹ̀ àìsàn àwọn ọmọ ni àbígbà àwọn ọ̀rà ìdí àwọn ọmọ kà nísìn wọ́n náà mọ̀ àwọn tó darí wálé ah, ṣe pé àwọn nǹkan tí ń bẹ látẹ́tẹ́lẹ̀ náà ó ti wá ọ̀nà àti olùkan bẹ́ẹ̀ àwọn bá dọ́dọ̀ sheikh wọ́n bá jẹun sọ̀rọ̀ ya Ibrahim náà èwo là ń jẹ yìí àmàlà láfún náà jẹ ah, wọ́n ti wà fọ́nà tẹ́rẹ kàtó àti wàfọ́nà ah, kí ló ti yọ Ibrahim gẹ́gùn sí mi àmàlà lọ́pẹ́ àmàlà lọ́pẹ́ ọ́ ni hùwà ni.

tafakaru fi kọ́lìkìhì ẹ má ronú kó ń gágá o tẹ́wọ́n kẹ́ ronú ẹ̀ ẹ pàdé kò sọ́lọ̀ àwọn tí wọ́n àwọn tán ní kò sọ́lọ̀ lónìí pé a kàn wí náà ni pé ẹ̀sìn tálíkà ni ẹ̀sìn wọ́n fi wọ́n fẹ́ tálíkà ni òfin tálíkà mọ́ ronú ní fóun ráyé wá ẹ wà lè jẹ́ náà ẹ bá ní sùúrù àwọn òbílífù ọlọ́run wọ́n ní àmọ́ ọmọ ọlọ́run látara ìmọ̀ wo ìmọ̀ ronú sí àwọn ẹ̀dá tó dá sánmà lásán ẹ wá gbogbo àwọn ẹ̀dá mi ẹ wo mọ́ ẹ wo mi omi kan wọ́n sọ rẹ̀ lónìí níjó ní nínú ilé ẹ̀fẹ́ sí mo ti wò omi òun nì kìí sí nǹkan kan náà kìí sí inú odò kan náà ló ti wà odò akọjá mi à èwo lélẹ́yìí wọ́n lọ́pọ̀ pé odò òun èyí sí náà eléyìí òun blu gan-an eléyìí ò blu wọn ò sì wọnú ara wọn wọn ò sì rí pé ìkankan là láàrin wọn ò lè rí láéláé agbára ọlọ́wọ́n bá ní agbára ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n àwọn ẹ̀dá ẹ̀mọ̀ rí ríṣiríṣi ní àwọn ẹ̀dá rẹ̀ látara bẹ́ẹ̀ lẹ́mọ̀ọ́mọ́ wọn láwọn ọ̀dọ́ àti mọ́nà fàyínà dáàlíkà yóò dí ìlà máàrífàtì máàrífàtì náà àbẹ̀yìn wọ́n ní látara máa ronú pa àwọn ẹ̀dá ọlọ́run ọba tó dá òun ni ó já mọ ọlọ́run ọba nímọ̀ tó tóbi àzímú sùtọ̀nì àmọ́ ní ìjọba rẹ̀ ìjẹ́ rẹ̀ ó tóbi àjọ fi agbára rẹ̀ kò sí níta lè fiwé wọ́n máa ní kọ́ wí lọ́lọ́ tẹ́ pé agbára oru gáàsì twenty mélòó mẹ́fà márùn lé irú márùn nítorí wọn rìn ee sọgbọn àwọn ibi ni ee kí á ní gáàsì twenty ó wà lọ sí ẹlẹ́sẹ̀ ẹ̀sẹ̀ kan ó bẹ̀ sí ẹlẹ́sẹ̀ lọ́dẹ gáàsì twenty márùn lóru ìtòrù nì lẹ́fi ìròyìn agbára rẹ̀ pé ó lágbára wọn náà kan bẹ́ẹ̀ náà bíríkìlà tó máa dé sáìtì báyìí yóò kàn fi eyín gbé ẹ àbú àyíṣà àbí kìlá máa ń ṣe bẹ́ẹ̀ yóò kàn yá ẹ̀yìn tó ti ẹ̀dá o yóò á fàlọ́ àyè ìwọ́dì ìgbé lásán ọba gbé àyè ọkọ̀ ní mẹ́lẹ̀ rí pé eyín ló fi jẹ́ ó lágbára kan lọ. ẹ wá wo ẹ̀dá ọlọ́run ẹ wo tó dá so láti rí kí agbára rẹ̀ àti ṣẹ́jọba rẹ̀ kò sí ní ta lè fi kí ọlọ́run ọba lágbára o a mọ̀ ọlọ́run ọba látara káwòye sí àwọn ẹ̀dá tó dá qala Allahu ta'ala ọlọ́run gan pè wá lọ síbẹ̀ awalam yanzurun fi malakuti samawati wal ardi wama khalaqa Allahu min shay' wọ́n ní àwọn èèyàn kí ló dé àwọn èèyàn náà tí wọ́n ò tí wòye sí àwọn nǹkan tí mo dá sínú sánmà àtàwọn nǹkan tí mo dá sùn lẹ́lẹ̀ kẹwàá wò kẹ́ẹ̀dé èmi ọlọ́run bá wọn látara bẹ̀ ṣùgbọ́n kí lọ́lọ́run fẹ́ dámá wọn látara lẹ́yìn a máa ma ẹ̀dá ọlọ́run ọba bó ṣe tó àmì ìbí ọlọ́run ọba bó ṣe tó ní bó ṣe tóbi tó gbọ́dẹ̀ inna fi khalqis samawati wal ard pàápàá ń bẹ fún dídẹ̀dà sánmà àti dídé dalẹ̀ wàtíláàtì lẹ́yìn wọn náà àti bí òru àtọ̀sán bí ṣe wọnú ara wọn la ààyà àmì ló jẹ́ lè oòrùn àlìbà fáwọn tó bá lákàáyì ni o ẹni tó bá lákàáyì wọ́n fi nǹkan mẹ́mẹ́ àtàní tí wọ́n ń paná ni tí wọ́n ń paná ni kèé sì ṣe pé ẹ̀kan náà ló fi kì sábà náà tàn iná yẹlẹ́tọ̀ tó ah, wọ́n tà yìí sólà yìí báyà wọ́n ti wọ́n ti program ẹ̀ yóò kẹ́ bí lẹ́ẹ̀kan ẹ̀rọ tán yóò lẹ́yìn ní ìmọ̀ mi o ẹ̀kẹ́ ẹ̀rọ tán yìí yóò sì gún pé lẹ́ẹ̀kan náà ní káàkó ní fún yín sáyìn òru yẹn tí mo wá díẹ̀ díẹ̀ ni tí mo wá díẹ̀ díẹ̀ ni ọlọ́run àmì fẹ́ nìkan mẹ ẹnìkan ní kọ̀ǹtù rẹ̀ kò sáré dé wà ìwọ́n tó ní kò sọ́lọ̀ ẹnìkan ló wà ń díẹ̀ ló díẹ̀ ni ìgbà míì wà orí wọn gùn ìgbà míì wà kò ní gùn so àwọn tẹ́lẹ̀ kò sọ lọ́n nígbà tán bá àwọn àfà àwọn àfà tán bá wọn ṣe nìkọ́ọ̀ṣ wọ́n fìdí wọn jẹlẹ̀ wọ́n bá wọn ṣe nìkọ́ọ̀ṣ wọ́n fìdí wọn jẹlẹ̀ ha ìgbà tó di àfà wa àbúwà nífà tàwọn yẹn ti ya fúyá ti gbẹ́fà tó di tí wọn àbúwà nífà ni òun bọ̀ ọba ìsì nìkọ́ọ̀ṣ pé ẹnìkan bẹ̀ tán jọlọ àwọn ní ayé yìí kan wà ní níṣọ̀ gbogbo nǹkan ọtún yẹn bọ́lẹ̀ ó dẹ́ wù ta ló ti jẹ́ tó fi wù kò yí yóò kọ́ ilẹ̀ ẹlẹ́kìbọ̀ lé wù òjò sí rọ̀ sí ta ló dé kó yóò rù nature ni ah bó láti ṣe àwọn nature yìí wà. àwọn aníṣẹ́kù wa pẹ̀kan tó débẹ̀ tó sì di mọ̀nà kọ́ṣà tó láwọn mi ń bẹ kọ́nà ń bẹ nínú mùsùlùmí náà kọ́nà wà nínú àfáà náà la yakfihi àjẹlíl nílẹ̀ kìtàbù wa sunna ó pọ̀ náà àfáà náà ẹ̀rí kùwárà ti tó ràn wọ́n nǹkan tó ràn wọ́n dẹ̀lílù àkìlíyà ni kò ṣe tako pé kò tẹ́lẹ̀ pẹ̀lú dẹ̀lílù àkìlíyà ó wà ó pé ẹfun lẹ́rìí lákàyè tòwé èèyàn ni nígbà tí ṣéfù dé bẹ́ẹ̀ wọ́n ti dé wọ́n wá dérí jòkó ẹ̀ mọ́ tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sórí hmm, mo mọ̀ rí mọ̀ nípa ìmọ̀kílẹ̀ rí bí mo ṣe débi tí ìdíwọ́kọ̀ ojú omi létí odò mo kàn rí kíkẹ́ lọ́kọ̀ọ́kan ni igi báyìí dé ó kàn ṣe gbìyì ó sì gẹ́ra rẹ̀ ṣubú igi tó ṣe sí ó sì gẹ́ra rẹ̀ ó wà lọ́kọ̀ ojú omi lọ́wọ́ ṣe sí ó sì wọnú omi wá èsì rí ó rọ́bọ̀ mi ó sì páàkì mo sì wọlé ó sì tún múfù ó tún gbẹ́rẹ̀ omi wá ó tún gbé wọn ó kẹ́rù wọn wọ́n ní ah, ah, àfà igi gíra rẹ̀ ó tó wá sọ àkọ́kọ́ jú omi ah, ó tó wá fi àwọ̀dé ní omi inú wa ń kẹ́rù kò tẹ́ tó tẹ́ kò tẹ́ tó tẹ́ ìrọ́nà ìrọ́nà pa ordinary igi lásán kó di nǹkan báwọn ordinary glasses ká ní báyìí ti tóbi tó yìí ó kàn wà bẹ́ẹ̀ ni ẹni bọ́ ọmọ tí ń di ọmọ bí omi àtọ̀ àbí nǹkan sẹ́yìn ni bí àtọ̀ bó ṣe di ẹ̀jẹ̀ bó di omi bó ṣe jẹ̀gẹ̀ tí kí bó ṣe ti bá sí ẹran bí ṣe ń yapá ń yẹsẹ̀ ó tún béèyàn náà ń wé yín díẹ̀díẹ̀ ojú na ń gbàdá ń gbóòórùn ń gbàdá ń gbéra nígbà náà lásán náà

ìràwọ̀ yọ kò tún yọ òórùn yọ kò tún yọ àsìkò kan wà òórùn àwọn àsìkò kan wà òjò ní àwọn àsìkò kí wọ́n kó ju owó bá rí ẹsẹ̀ mà ilé oṣù ilé ẹ̀ ń jẹ́ mú ní ti lọ kò jáde lókèlè mọ́ ń jáde níbi àti tọ̀ làbúdà mi o wọ́n rọ̀ sọ mọ́ ìyẹn sọ lé wọ́n ń wò ní eh, eh, ẹ̀yìn lẹ́lẹ́kọ́ sọ pé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ onírọ́ ni wà báyìí tó wá pé bẹ́ẹ̀ náà ni onírọ́ lẹ́yìn náà onírọ́ lẹ́yìn náà onírọ́ lẹ́yìn náà nítorí lẹ́yìn látara lónú sí àwọn tọ́nà bá dá yóò já dá ọlọ́run bá mà àmọ́ ọlọ́run bá sọ pé làáyà làáyà ẹ̀hẹ́n lè ó lè àlìbáàbù fáwọn tó bá ń la káyì ni àwọn tí kùránì ń bá sọ̀rọ̀ tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tí ń la káyì yẹn ni ẹ nírẹ́ nìkan kó lóun ní la káyì mùdùmúdù ń bẹ́ńbẹ́ mùdùmúdù la káyì wa kìí ṣe ákìlù ákìlù ni pé ákìlù ni ọ̀nà rẹ̀ yé ń gbà ákìlù lọ ni oúnjẹ rẹ̀ mọ́jẹ̀ ń kíbọ́ mú ákìlù lọ ni ìran máa ń fẹsẹ̀ rìn ni ìwé nídó tí àyìn náà ń tọrọ a kì í lọ lọ ní àmọ́ àlọ́ láká ìtẹ́ ìwọ́n fi ń dọ́là ọ̀nà pé tẹ́lẹ̀ náà yàrá bí wọ́n mú sí kan ẹni bá ní ẹni bá ní ti níhun ni tẹ́ bá dẹ́nìkan ti ṣe sínú ànábi kọ́ra máa ń jẹ́ tẹ́lẹ̀ nu ó ń làkàyè ó ń làkàyè pòfẹ́sọ̀ ti ṣe bídí àlọ́ kí ni because ó mọ̀ pé ẹni tó yẹ nítorí wọn dání lẹ́yìn ọ̀rọ̀ pòfẹ́sọ̀ ní ọ̀làkàyè ọ̀làkàyè o àmì pòfẹ́sọ̀ tó ní òsọ́ náà ẹgbẹ́ ìwé ọ̀làkàyè ó ti lọ òun ẹgbẹ́ jòkó kíwé kó ti lérí kíwé kò ní làkàyè náà nù tó pé wàmà làáyà lìkọ́ọ̀mì yẹtàkùn wọ́n ní sẹ́yìn gbogbo tọ́lọ́ ọba dá sínú sánmà àti tó dá sínú lẹ́lẹ̀ àmì pánìkan bẹ ni fáwọn tó bá bẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọlọ́run náà bá sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọlọ́kùn ní inna náà inna fi khalqi samawati wal hajj واختلاف الليل والنهار يقول والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فحيا به الأرض بعد موتها الله نعيبه dájúdájú ẹ̀dá tọ́mọ bá dá tí bẹnu sánmà àti lẹ́lẹ̀ òru àti ọ̀sán bá ṣe jẹ́ tí àtọ́kọ̀ ojú omi ẹ̀wùn kan ọlọ́dọ́ká ọ̀rọ̀ ipò ọjọ́gbọ́n ní ẹwò fún ọlọ́pàá ojú omi wọ́n lè ní omi ọlọ́run ó tó ní àmì fún ipẹ́ nìkan bẹ alágbára ọlọ́run ọba ọkọ̀ yìí ẹ̀ ń lọ kan ẹ̀wùn tó lọ ti ń sọ̀rọ̀ pé ọkọ̀ ojú omi tí wọ́n fẹ́ gbé nǹkan tí àwọn kan ti ń kó nǹkan wá lé fún ti ń kó ọkọ̀ ojú omi ló gbé wa àwọn nǹkan tí ó sàǹfààní fọmọ ẹ̀dẹ́ ènìyàn bí rélùwé rí tóbi tóun rélùwé ọ̀nà tó fi rélùwé tréènì àbí ọkọ̀ ojú omi ló gbé ọkọ̀ ojú omi ló gbé wa kò sì ní rí rírì ìmọ̀ràn tó lọ́wọ́ bá ní kẹ́ wò òun òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí kan ń wọ ni òun lòun gbóhùn òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ agbára òun ọlọ́run ọba ní òfin rì pé pakó kó mọ́ rí agbọ́ ọlọ́ọ̀bá ni bẹ́bí bá jẹ́ òwe ní orí ọlọ́ọ̀bá ni látàrí lè pẹ̀kẹ̀rẹ̀ wà máa ń zọlọ lọ́hù mínà sàmáhì ní máa àtìtọ́lọ̀ bá ń sọ kalẹ̀ láti tó jẹ́ omi láti November nísìn ilé ó bẹ kò sójú mọ́nà December gbogbo àwọn kókò wọn january bẹ́ẹ̀ yóò gbẹ february bẹ́ẹ̀ yóò gbẹ tó bá di bí ọwọ́ march tó yọra rọ̀ tó kàn rà rọ̀ díẹ̀ ẹ kàn rí yóò máa wú ibọ̀ díẹ̀ díẹ̀ ni agbára ọlọ́run bá ní ọlọ́run látara eléyìn náà ó yẹ kí ẹ débi náà bàbá hàn tafakaru fi kọlikiláhi wàlá tafakaru fìlà ọlọ́run bá ní wàmá وبث فيها من كل دابة وتسيب الرياح والسحاب مسخرة بين السماء بين السماء والخير Ọlọ́run lẹ́yìn nìkan kọ́ gbogbo àwọn dábà gbogbo àwọn dábà wọ́n ń sẹ̀mí wọ́n ń jẹ wọ́n ń bọ̀ nínú òjò àti sẹ́mà òjò tí ń jáde sẹ́mà tí mú gbé jáde ni o wọ́n tẹ̀ sí ìrì ìyá atẹ́gùn tí wọ́n ń fẹ́wọn náà àwọn atẹ́gùn ó fẹ́ wọn lákẹ́kọ̀ọ́ atẹ́gùn àgbà nìkan ewu lábíyá mọ́ atẹ́gùn tẹ bá wo tí lọ láyé lónìí àwọn ọ̀bùnmí atẹ́gùn ọlọ́run ti dẹ̀ sí wọn adẹ́gùn ó sì yóò sì gbé igi igi tí wọ́n bá ti báyìí tí ò ní ṣubú yóò sì gbé báyìí yóò sì wú láti ilẹ̀ igi ńláńlá rabata rabata ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwọ́n gbọ́ pé atẹ́gùn gbé yàn ṣubú rí kọ́dà adìẹ atẹ́gùn ò ní gbé ṣubú àmì ọlọ́run ọba ni ara àmì ọlọ́run ọba ni bí ah, bọ́ọ̀mù yẹn ti fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ náà atẹ́gùn sì ní gbé ṣubú igi rabata tó sì ní mọ́lẹ̀ atẹ́gùn sì wò àwọn nǹkan tá àmọ̀ràn náà nù àwọn náà tóbi o kí ló fi sáwà fi wá káwò fi ṣubú àbúrò wọn ní kí atẹ́gùn wa gbẹ̀rẹ̀ báyìí wọn gbẹ̀rọ ẹ̀ẹ́rẹ́ gbẹ̀rọ yìí o ẹran ẹ̀fọ́ sẹ́yìn rí fíìmù dé ẹran yóò gbogbo adìẹ bó ṣe rí náà fẹ́lẹ́fẹ́lẹ́ náà atẹ́gùn onígbé yóò sì gbé nǹkan míì tó tó ibà yóò ti gbé kò sì ní gbé adìẹ lẹ́lẹ̀ àbẹ́ẹ̀rí ilé tí ó sì lẹ́ni ilé ńlá tó sì sí wọ́n dẹ̀ mọ́lẹ̀ ọjọ́ ìgbà ló fi dé wọ́n gbogbo kan fi dé ló sì sí how ló sì gbé kalẹ̀ adé òsì ṣubú adé ti ń bẹ̀mí títí èyàn náà ti ń bẹ̀mẹ́ àmì ní aláhùkọ́ kẹbìrọ̀ aláhùkọ́ kẹbìrọ̀ àwọn jẹ́ tìmọ̀ bí ronú ni tafakaru fi kọlìkìlá wọlá tafakaru kìlá ọlọ́ọ̀ni ẹ̀sùjò gan ẹ̀sùjò tí wọ́n máa bójú sí máa ń rọ̀ ẹ̀rọ lọ́wọ́ báyìí ọlọ́pẹ́ kọ̀ọ̀kan máa gbẹ́dúwọ́ báyìí ló gbẹ́gbẹ́dúwọ́ dúdú wọn àti ẹ̀mọ́ta lè pé onáńpẹ̀lẹ̀ sùjò dúdú wọn wà báyìí ṣé dúdú gangan òun kankan lójò òun kankan lọ́n ti ẹni tẹ́ bá ti dúdú bá ti lọ báyìí dé funfun tí àwọn olókankan òun lòjò ọlọ́run mi bá ti ṣe léyìn náà àmì ni ọlọ́run ni làáyá lè kọ́ omi ya àkìlù àwọn ńlá káyé èèyàn àwọn ní wọ́n pé àmì lélẹ́yìn abẹ́lẹ́ wọn balẹ̀ kí ọlá wọn àjá dá ọmọ kàmáyà yádọ́mà gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ àmọ́ ọ̀nà tá a lè fi dá ọlọ́run bá màá ní sọ fún àyè ẹ̀ẹ́rí dọ́nà bá ti ní ẹrú nípa èmi gangan wà fí àǹfúsì kún ẹ̀bá nífi wà fí àǹfúsì kún lẹ́nàkún mímọ̀ àkókò tìhì látara ti iná yẹkẹ dá mímọ̀ látara ti mí ọlọ́run wà mí ayáàtì àkọlẹ́kùn mẹ́hẹ́ min àǹfúsì kún àzùwájà ìtẹ́sùkùnú

tí ò títọ̀ wọn mọ́ àẹ́rí ó wà ní pálọ̀ náà wọ́n à lọ wò ó wọ́n á ti sọ pé ẹ̀ẹ́dẹ̀yọ̀wádà náà ẹ̀ẹ́dẹ̀yọ̀wádà náà òun à ní bẹnu lé àníyàwó Gabrieli àtọ̀ èmi náà ní ọ̀lùtí ni ìyẹn nígbà lọ́pọ̀ ọ̀lùtí ni àti ìwọ́n kí lọ́sẹ̀ wọ́n nìkan bẹ́ẹ̀ náà

two three number one asara. Ẹnu pé ní ọ̀dọ̀ wa ń dúbà yìí, ọ̀pẹ́ ẹ̀ka tí àwọn abálá ìlọ́gbà bàbá tá a mọ̀ ní ọgbà ẹ̀yìn tó bá ti di ti ìlú January àwọn February March ní February tó lọ́rọ̀ bá jẹ́ ìlànà kan ìlànà kan tó yóò tún máa rọ̀ náà ẹni tẹlifíọ̀nù bá yóò lọ́kàn mú ìyàwó méjìlá ìyàwó òun mú gan tẹlifíọ̀nù rẹ̀ bá mú yẹn ńlọlẹ̀ báyìí ìlú ìtura ìrìkújọ ọ̀rọ̀ náà sáwà ní ìdíṣẹ́ lọ́jọ́ ẹ̀ túnmọ̀ bí pé àáyà bí òun lólé lẹ́yìn títà ẹ̀yẹ̀ kàá bá wà ní àwọn àkídà tó wà sí pé abala ìdúkọ̀ àti ìyàn tí wọ́n gbà sí àwọn lọ́rọ̀ rẹ̀ bí nínú wá nínú àpẹẹrẹ tọ́lọ́run sọ nínú bá ní pé bí ẹ̀gbẹ́ máa mọ̀ pé olùkẹ́rọ̀ pé ìṣòro ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti kọ́ mọ̀ ká gbá òròdúlélé yóò òròdúlélé yóò lọ́wọ́ sí iye lápò. ọdún láti kò ní. Ìjọba ní ìjọba ẹ̀rọ ok ẹ̀yin òmú nọ́mbà ẹ̀sà lẹ́tùn náà ẹ̀sà lẹ́tùn náà ẹ̀sà lẹ́tùn náà Hande? Okay. Uh, tọ́ ọlọ́run sàmànà wa àkọ́kọ́ àkíyèsí pàtàkìlọ fún àwọn ọmọ àtàwà òbí ẹ pé tẹ́mọ́ kátírà yìí a ní káwọn máa lọ ra tírà yìí kan lọ kọ́ ọba tẹ̀lé ra ṣáríhù ra mọ́túnù so àwọn tó bá ti yọ ọ̀rùn díẹ̀ tó wá tẹ̀sí wọn bí ìdájú ẹ̀ká àti ní ṣáájú àwọn àwọn sanáwì so ẹnìkan tó wá rí ẹrú ọlọ́run ó wá àwọn gbogbo àwọn ọmọ àwa rí ẹrú ọlọ́run kan ó wá àwọn gbogbo àwọn ọmọ wa pé gbogbo yẹn ó ní ká kà wọn ó sì ní kan ó sì rà fún gbogbo wọn àwọn kò tiẹ̀ dà sẹ́kọ̀ yẹ pé ẹ máa ní kan fún bọ́ọ̀sì báyìí wọ́n pé ìyẹ̀bí rẹ̀ tiẹ̀ ń kọ́ ẹ̀ bá nìyẹn tiẹ̀ ń kọ́ wọ́n sì rà fún wọn a sì sọ àǹfààní tó wọn bẹ̀ fún wọn tó bá ní sí yìí gbàgbà ń kéwù ni àwọn ló wúlò fún pọ̀jù èyí tó bá yẹ yín falà sí báyìí ẹ sì balọ̀ lọ béèrè tàbá tún jáde tán ó sàǹfààní fún yín púpọ̀ àǹfààní méjì lẹ́yìn ń jẹ ẹ̀ ń gbọ́wà sí ẹ̀ tún ka kéwù àwọn ti ṣe ń tẹ́ ká ṣe lórí yín o ọlọ́run náà ti rí wáyé ọlọ́run náà ṣe ẹ̀rọ pẹ̀lú ká máa encourage wọn àwọn tábà gbóbi wọn ní sọmútìrà ẹ̀ lọ́wọ́ ẹ̀yà máa rán wọn létí káwọn bá yà dẹ̀dẹ̀ rìn ẹ̀yà máa létí sọmútìrà ẹ̀ lọ ẹ̀yìn ọmọdé àmọ́ pé àmú ẹ̀yìn à túnmọ̀rọ̀ jẹ́ ní òsíríọ́sì náà gẹ́gẹ́ ìtàn bèèrè gbogbo bèèrè ló ti padà fúgbọ́ ẹ̀yẹ sáré lọ ọlọ́run lẹ́sùn jù máa ń wá ni kò fún wa ní kò sàpéjú rẹ̀ òrùn òjò wà seventeen òrùn bá ń rún ó lè bá òjò wá pé àgbogbo ah, àmọ̀ pé bóun bá sùn dà mí bóun ṣe sùn yìí o wọ́n rò sọ́rí bóun ṣe mú yóò òrùn òjò ni ẹ̀sùn àwọn là ń pè báwọn olórí kọ́mí táwọn mímọ́ pé secretary sí èyí tí ń dúdú náà àwọn kan pé lẹ́sùn jó ni láwọn pé yàyìn bọ́yọ́tọ̀ ní tẹ̀sí mẹ́nu kò wà nìkan bọ́yọ́tọ̀ ní tẹ̀sí mẹ́nu kò wà nìkan táwọn ti ń pè ní ẹ̀sùn jó so àwọn àpẹ táàmù pé òjò fẹ́ rọ̀ ní tí kọ́kọ́ máa ń wà òun ni sáyìn táà máa ń rí kójò fẹ́ rọ̀ kó tó máa rọ̀ òun lá ń pè ní ẹ̀sùn jó ó lè jó oorun ó lè jó kúkùn ní ọmọ wa wàláwù tààrà lè sọ wa ó lè jásẹ́gun gbà mí ẹlẹ́ẹ̀kejì nípa mọ̀lẹ́bí wọn náà mójútó mọ̀lẹ́bí wa mọ́ ìmọ̀ dídàkú mọ́mọ́ dàrú mọ̀lẹ́bí wa kú gègèrè ni wọ́n fẹ́ lọ sí tí ó bá ní sìn yìí ṣẹ̀rí ọ̀gbà aláyè nínú ṣẹ̀rí à pé ká tẹ̀lé mọ̀lẹ́bí wa lọ bí òkú tó wáyé dé kéré ẹni tí wọ́n yọ̀ǹda rẹ̀ láyé òbí yẹn nìkan ni òbí yẹn nìkan náà yọ̀ǹda pé bá ń lọ ẹ̀tẹ̀lé ẹ bá ti tẹ̀lé ẹ mọ̀ òun lọ́nkan ni o èyàn ní tẹ̀lé bí wọ́n ti tí wọ́n ti wá máa tẹ̀lé bá ń gbálẹ̀ bí ìyá mi bá ń gbẹ́lẹ̀ ẹ jòkó báyìí mọ̀ wọn lọ́kàn ni ẹ kàn lọ́bi tẹ́lá sẹ́jú mọ̀ wọn ẹ ní wọn ló tẹ́ wọn gan ẹ mọ̀ wáyé kátó wá ní wọn lọ gbá jígà mú ẹ tó lè mú yàn kéèyàn fẹ́ bá wọn lọ kú fẹ́ wọ́n sin òkú bèfè rí kéèyàn ẹ̀gbọ́n àmọ́rẹ́ tí ó mọ̀ sí kó máa dóorun lẹ̀ sí bí òkú ajá òun ló lè mú ìbẹ́ bí débẹ̀ òun ni àgbọ̀rọ̀ fẹ̀sìn wá sí nítorí ká ṣe kọ́là lè kí wọn pé pẹ̀lẹ́ so àwọn tó bá jẹ́ bí wọn tó bá nìkan ràn wọ́n lọ́wọ́ alẹ́mọ̀ ràn wọ́n lọ́wọ́ ìyàwó wọn ti ń ṣe pé ńlé kábálágbá láti wọn fún lóúnjẹ káṣíkẹ́ nìyí káfún lóúnjẹ àwọn ọmọ tó ti fún ọ́lẹ̀ tí wọ́n rẹ̀ ń tọ́jú wọn alẹ́mọ̀ tọ́jú wọn ìdí ìṣẹ̀lẹ̀ bá dé wọn bẹ́ẹ̀ báyìí ni a ṣe báyìí ni ká ṣe ká má tayọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀parí wọ́n àwọn tí pẹ̀lú sísẹ̀lẹ̀ ní ti pẹ̀lú omi pé àwọn tí wọ́n sin ẹja aláwọn mayamẹ́ púpọ̀ so kọ́lọ̀bá kó bá bóò yóò bá máa ń wí òfò rẹ̀ ní bóò ní tí ó kẹ̀yìn ọ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú so odó ni gbogbo mi bá tó wọ̀ nítorí ayé àwọn títí wọ́n bá tó sún mọ́ kiri ọdún mọ̀ bà wọ́n o ìbéèrè wá rè ìbéèrè táwọn bẹ̀rẹ̀ ni pé sẹ́rà àwọn ẹja ti ń kóhun ojú inú odò ní kó sí èmi ẹ ti ń sọ ni o bí bẹ́ẹ̀ last three years ni ìmọ̀ọ́dún yẹn dé oorun yẹn gẹ́gẹ́ tó ń ta ṣe kẹ̀tíkẹ̀tí ń lé ọmọlérí ni wọ́n ń lé wọ́n ń pọ̀ iṣẹ́ ẹjọ́ tó wà lè pọ̀ tó wà hùn bẹ́ẹ̀ yà ẹsẹ̀ jáde wọ́n kó wọ́n ń rìn omi báyìí àwọn ilé tó ń bí wọ́n wọ̀ àwọn ìjà yìí wọ̀ tí wọ́n ní kí ni kí mùsùlùmí ó ṣe à ó ju agbára mi lọ síwájú ní sí fatuwa gidi ni síwájú ní sí iṣẹ́ àwọn àfáà ni tó bá ní kì í sí àwọn àfa àwọn àfa ni ó da so àfa mẹ́jọ rí ìgbà lè fún àrí àá iṣẹ́ alákẹ́yìn àábìrò àwọn àfa pẹ̀lú gọlọ so wasallallahu ala nabiyina muhammadin àbábọ́gà yàwó bínú ó gbẹ̀dùn